bí gbogbo ọkùnrin ṣe pọ̀ tó ní gbogbo àgbáláyé pátápátá ẹ̀gbọ́n mi lẹ́kan nìkan ṣoṣo ló lè bá mi ní àjọṣepọ̀ tí ara mi máa mú. kí ló ń sọ tẹ́tí ò gbọ́dọ̀ gbọ́ ṣé ìwà ẹgbẹ́ nǹkan tẹ́yìn méjèèjì yìí ṣe is forbidden. forbidden love ìfẹ́ ìwọ etí ò gbọ́dọ̀ gbọ́ ojú ò gbọ́dọ̀ rí ìfẹ́ ìwọ ní máa ìrẹ̀lálejò bínú tán òkìkí films music agbẹjáde kasaba forbidden love ìfẹ́ ìwọ̀ tabu wọ́n ṣe nǹkan ìwọ̀ ara ò fún wọn gba soso lójú wọ́n pe soso wọ́n rí soso wọ́n forí jálẹ̀ agbọ́n wọ́n tẹ ọ̀kadì rù mọ́lẹ̀ wọ́n jáwé sẹ́nu wọ́n rí jà ojú wọ́n jáwé ọ̀pọ̀tọ̀ wọ́n rí jà ejò wọ́n ṣe tẹ́nìkan ò ṣe rí ojú wọ́n rí tẹ́nìkan ò rí rí. ní abẹ́ òrùlé kan náà tẹ̀gbọ́ntàbúrò wọ́n bára wọn lájọṣepọ̀. wọn kò wọn nígbà bọ́ a ní láti dúró de wọn i mean um, You can elope. Forbidden love, ìfẹ́ ìwọ̀, ó oh, lágbára. sinimá yìí kọjá àfẹnuròyìn ẹjọ́ wùmí ajíbóyè ògúngbèlú pẹ̀dúsì ẹ̀ ṣẹ́gun ògúngbèlú dìrẹ́kìtì ẹ̀ starring fẹ́mi adébáyọ̀ ṣẹ́gun ògúngbè jùmọ̀kẹ́ george wùmí ajíbóyè ògúngbè kẹ́ni george zainab bakari fúnkẹ́ẹ̀tì tàbí fọlárin bọ́sẹ̀ arẹgbẹ́sọlá ẹni ìtòdúgbẹ̀mí wálé sànúsì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá tuntun forbidden love ìfẹ́ ìwọ̀ repercussion implication nemesis sinimá ìlóyìn ládùn rẹpẹtẹ ń kọjá bẹ́ẹ̀ go get your copy now Yes, I will. I will.